الحمد لله الذي وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته حسب فولا وبالا نجلو أنت رأيكياتي جفو الفاوى أكبر olùfẹ́wà olùṣìpẹ̀wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkú ọba nábi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú èyí wa kò láti alkiyama ọlọ́wọ́ sọ wa lẹ́sàn rẹ̀ pẹ̀lú àwọn effort díẹ̀ díẹ̀ tá ń ṣe kọlọ́ọ̀bá kó bá sànú wa kó sànú kọ́ lẹ́sẹ̀ ní ọ̀kan wa ọlá Qur'an al ọlá la àti sọ́ọ̀bù problem tí ní tí wọ́n gbé wọn afun ten thousand tí bàbá tá ń dáwó oògùn fún afun náà five thousand eléyìí ti sọ́ọ̀bù náà gbogbo yòókù náà ọlọ́wọ́ bá sọ́ọ̀bẹ̀ tiwa náà ọlọ́wọ́ sọ gbogbo fúrúgbẹ̀mì nìkọ̀ọ̀kan tiwa náà àwọn tọrọ kọ́bọ̀ tá ń sílẹ̀ ẹ̀ma ká má fi dìde gbogbo àwọn tí ó kún ṣe ẹ̀rí wa nìyẹn tọ́lọ́wọ́ fi sànú anjọ́gbé alkẹ́yàmà ọlọ́mọsá sànú ọlọ́kọ́ gbà lẹ́sẹ̀ sẹ́ni ọ̀kan ọlọ́wọ́ kùrán alkẹ́yàmà jazakumullahu khairan jùlọ ayé náà يعني القول المفيد على كتاب التوحيد على آيات السجدو نقبع ترى بباوى محمد بن أبي وهابي كتاب التوحيد ناني عنك له باب تيعفى القوانان تنسى لو لا للي ديواي فأقبع بلو للا عنيناتي و أفعني باب ما جاء في باب آل أمة يعبد أوثان الله أكبر باب على يتبسي ما جاء أن بعد هذه أمة في دجل جوع وكنا الأمة يعبد أوثان وما بما سيبه وما بما بويبه ولا مجد بما بيبونتي ولا بما ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم بكي أفاك أنا نيرو عن نبي محمد صلى الله عليه وسلم بين ربي قال يا محمد إني إذا قضيت القضاء لا يرد فإنه لا يرد ومحمد بدك كنو كاكاكو يوصلي كسين كثير دا قرابي وفي قوله إذا قضيت القضاء أني كم بدي تعالى أنا براون أني قدر أني قضاء القدر والقضاء قدر يعني أقوله kàdáà ní kíkà ẹmọ ẹsẹ̀lẹ̀ kíkà ẹsẹ̀lẹ̀ kádàr òun lè change pẹ̀lú àdúrà ọdún yìí àbí kàdáà náà ni kádàr gbòmí ó lè change pẹ̀lú àdúrà lọ́fà àdúrà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́kọ́ Hassan tánkì ní kùnútù wítìrì

kò sí tí ó ti ń yẹ min kamali sultanillah wa qudratihi ní pípé agbára ọlọ́wọ́ ọba àti ipò ọlọ́wọ́ ọba rububiyyati àti jọba rẹ̀ náà huwa zahir tó hàn لأنه ما من ملك كسي بنا سوى الله تفلوبا إلا يمكن أن يردوا ما قدى به كوكو يجون تباسو kó withdraw kó dá padà tó ta ìta sọ́jọ́ ní kọ̀ àti máa a máa kàdá allah àmọ́ tó lọ́wọ́ kọ̀ fọ́lá yóò kí rọ́dù ha kò sí tó lè tó parapara wọ́n á lọ́mọ àná kàdá allah káwọn ni ọmọ pé <coughs> tó lọ́wọ́ sọ pé yóò máa ṣẹlẹ̀ a ní kàdá olùkáwọn ni kamashiyatihi بين تلو بني فاسي لا يكون الا بحكمه لحكمه كل ما تلع تقولوا امك تجي لك تقولي ما يوا كقضائه شرعي يبيع او انت بس قوي شرعي اللي فهو لا يقضي قضاء الا والحكمه تقتدي تقتدي الله ني بين ككالي كما تلع تقولوا كوي ديك تاكي كان تن واخلوه كما لا يشاء شيئا بين تبعه بعدين فين كان إلا والحكمة تبتليه أتبقى تقول لي حكمة عندي ويدل ذلك قوله تعالى إلي فيه وأن بقول رسول وما تشاءون إلا أن يشاء الله رب إن الله كان علي عليما حكيما وما تشاءون إيه مما فينك إلا أن يشاء الله في طلب الكفاء طلب في ليه inna Allah kana aliman hakim ọlọ́wọ́ bá ní gbogbo nímọ̀ jùlọ ọlọ́gbà jùlọ وتبين أنه لا يشاء شيئا إلا عن علم وحكمة فالله نسفين ذلك أبيك قالوا قالوا ماني أتي إكماني وليس بمجرد المشيئة قد وقال لي فاسي فاسي ذلك قال لا أراه ما كان إما قالوا قالوا حكمة وقالوا خلافا لمن أنكر حكمة الله من الجهمية وغيرهم إليه قولون تاوى جهمية تاوى عقيدة بوكو سوى ظلون كما سنكني كسي دين بي كسي كمان بي ولون قصانوا فقالوا إنه لا يفعل أشياء إلا بمجرة المشية قالوا بعد الفن كان لما سلك نكي مال وقتاكين كيلو فعن فجعلوا على زعمهم مخلوقين أكملوا تصرفا من الله níbẹ̀yẹn wọ́n lọ́dọ̀ pé àwọn èèyàn gan fẹ́ ní ìdíjúmọ́ bí ti nǹkan ju ọlọ́wọ́ bá lọ́nu bí tí wọ́n gọ̀dì tọ́rọ̀bì ènìyàn gan tó bá jọ ńlá káì kò ní ṣe nǹkan kan lódì pé òun rí àǹfààní báyìí bẹ̀ àbí ẹ̀kọ́ ni àwọn ìgbóhùn wọn lọ pé ó ń fi sùflán tí wọ́n ń sùfèèrè àbí ẹ̀rọ sọ kékeré tó bá wọn síbẹ̀ náà ni àbí sọ ọlọ́ọ̀bá sùhánà tó àrí gbogbo ọgbọ́n yóò àní plan ọlọ́ọ̀bá mọ́sọ̀wánú ọlọ́ọ̀bá ó di لأن كل عاقل من المخلوقين يتصرف إلا لحكمته لأن كل عاقل gbogbo nílá kẹtù dínà من المخلوقين وهو يتدعى لا يتصرف إلا بكني بيبيزيك كني سيكا àyàfi pẹ̀lú kẹni pẹ̀lú ìdíkọ́ta kìí gbọ́n

olólówó rẹ̀ àmàlẹ́ kò fún tí bá kó fún kí ní òde yóò bá nà rẹ̀ eventually ẹ̀yin náà ẹ̀yin jẹ́ pé wọ́n èlò wàhálà wá tẹ̀lẹ̀ sí ó di inú sharia islam tẹ bá rí dìbì nínú àwọn tó bẹ́ pín dúkìá fún kí ní pẹ́tọ̀ pé dìbì nínú ẹ̀ ní fún ti ẹ̀fún ẹ̀fún ti ẹ̀ àmẹ́ẹ̀ni ah, kò fún àti ọlọ́ọ̀bá ni ẹ̀wẹ̀ tí wọ́n ní àmánà ẹgbùn ẹ̀dẹ̀ lọ́wọ́ ilé ní ìgbà náà fún yíma fi tọ́jú ẹ jọ ní ìgbà ọmọ ìlà zalik ó díye wa kí bá kó yẹ fún olùlọ́bí sọ̀rọ̀ ó lè gbà London lọ́kọ́ máa ti jayé <laughs> awọ ẹ̀lẹ́ kò fún kọ́tà àdúrà ó fẹ́ nìkan ẹ̀mí ń jò ní ó ń tọ́ wá bá mi pé kí n fún olùwọ́ mọ́ afẹ́ yẹwọ́ àwọn àgbà mọ́fù mọ́fù mọ́fù àti wọn mọ́ra wọn wọ́n ti kí wọ́n tọrọ owó Yorùbá náà ni wọ́n ti kí wọ́n tọrọ owó òun kọ́ wọn sọ pé tí yẹ́yẹ́ àmì ìrìfẹ́ gbà wọn góòsù wà mẹ́kọ́ gba ibà ìgbàgbà inú góòsù láwà abákùnrin wà lọ́wọ́ ní bọ́ọ̀ ìdìmọ̀ orí ẹ̀ pé ńgbà wọn pín ogún wọn ilé tí bàbá rẹ̀ kọ́ sàmọ́dù bẹ́lúwé lọ́kà ọ̀tà àbíyà wà fifty million nígbà tó wọ nàìjíríà ń jẹ owó lọ́tà léwu ó wá lọ sí Sheraton hotel ó wá lọ sí mẹ́ta níbẹ̀ <laughs> ọkọ̀ bẹ́ẹ̀ ọwọ́ sí amúdálà nígbà tí ó rí pé bẹ̀rẹ̀ lọ ọwọ́ sí amúdálà nígbà tó wà kó bẹ̀rẹ̀ sí àwa sí bí àwa bí yorùbá rò nílẹ̀ grade by grade nígbà tó náwó yẹn tẹ pátápátá lójú àwọn tọrọ bára bí lójú tọrọ lójú ká má fún yẹn kan ṣùgbọ́n àwòrán táwọn ìbá máa bá ọkọ̀ ẹ̀kọ́ kó yẹn fún kómi jíbàjá ọkọ̀ ẹ̀kọ́ kó yẹn fún ṣẹ̀fíhù ni ó di àwọn ṣùgbọ́n àwòrán àwọn òmùgọ̀ àwọn ọ̀dẹ̀ apá ó di àwọn àlọ́mọ ọ̀rọ̀ yọ mọ́ ẹ̀yìn náà ẹ̀ka mọ́ lórí àwọn èèyàn yìí náà gbé bànà sí ti kankan yẹn rí àwọn arábànà sí ti kankan yìí àwọn aládùúgbò yìí yẹn ni. Hmm. ó dákọ̀ fámìlì fámìlì yẹn wọ́n wọ́n pọ́pùlà báyìí wọ́n kó sànù wa. إن الله عز وجل لا يفعل شيئا إلا ولا يحكم شيئا إلا لحكمة على أهل السنة ربك وقعكما نقول عز إن الله عز وجل الله جل وعلا على ما تتبدي جلوتك جلو لا يفعل شيئا كنيسك ولا يحكم بشيء كنيسك إلا لحكمة عبدك لك أبادل ويزدك تقع لكن هل يلزم من الحكمة أن نحيط بها العلم a máa fẹ́ rò pé gbogbo ń tọ́lọ̀ bá ṣe ní ìlú wa kò ní wà omi ìlú mẹ́yà wá tó pé ọmọ ènìyàn àjọra lójú ìmẹ̀lì sẹ́nà rẹ̀ yàtọ̀ ń ra a ó sàgbẹ̀ pé ọpọlọ wa yẹ ó wà káàfẹ̀ ó ní wọ́dìkọ̀lù ní límìtì إذن الجواب لا يلزم كده كمان قارئ لأننا أكثر من, أن نحوت ilman bi hikam hikam lillahi kulliha torí ọpọlọ wa ó kéré tó lè kò lè yípo kò lè comprehend gbogbo ìmọ̀ ọlọ́ọ̀bá ìkìmọ̀ ọlọ́ọ̀ gbogbo ẹ̀ asọ̀hí annabada aṣíyá tóra fi hikmati tóra fi hikmati àwọn kamin bí a ti pé alimadiyẹ alimadiyẹ ọlọ́ọ̀ bá sọ̀rọ̀ tààrà lákin bada aṣíyá tó jẹ́ àkóòlò min ìdírákìá àwọn mímọ̀ pé ọpọlọ wa ò lè gbé mo máa sọ fáwọn èèyàn pé kò sí nǹkan náà ẹbí ẹbí ti mọ ẹ̀wọ̀n náà lọ́pọlọ tí àwọn màálù ọmọ fúlàní tí ojú twelve years old lọ yóò máa da màálù bíi ọgọ́rùn-ún pẹ̀lú ọ̀pá ọ̀rẹ́ ogun ti máa tẹ̀lé àmọ́ kò yé wọn pé wọ́n ń tọ́jú òun kò yé àwọn màálù yẹn pé wọ́n ń tọ́jú àwọn nítorí kó lè bàa pa wọn ni àwọn náà lọ́pọ̀lọ́ sọ pé ní Sokoto mo ti rí example yà àdúgbò tí mo lọ dé sí Sokoto lọ́dọ̀ ọ̀rẹ́ mi kíwájú mo wà lọ bí mẹ́ríkà sí náà fẹ́ rí láti lè rí tú otu oh yẹn tẹ́lẹ̀ kan oh ni àwọn màálù kan ń mọ̀ á dà ń mọ̀ á gbọ́ wa táwọn alẹ́ dọ́kítọ́ bọ́fẹ̀sì wọn yà láti mẹ́ta ló ní bẹ̀ yọ yà wọ́n máa bọ̀ wá sílé lóko yà sílé àbúrámọ́ nkálukó máa yà sí ma tí èsì ara alẹ́ kẹ̀kọ́ nítorí gbogbo àwọn kan yà kò ń kọ́ tẹ̀lé ara wọn ó ń kọ́lù kọ́ tèmi tó pé lásìkò pé ní kọ́nà mi bẹ̀ wọn òun náà délé ibi kó tó wọlé kí ni wọ́n lò yẹn ọpọlọ ni ni ni o wa lọ ẹgbẹ́ wọn pa ni àti gbogbo nǹkan láàmà sẹ́ni bẹ́ẹ̀ ni gbogbo ní kíláàsì àmọ́ na ìsànà lẹ̀ yẹ́tìgọ̀ àwọn a òsítàbìnà ọmọ ènìyàn a àjọra lójú àti gbogbo nǹkan láàmà sẹ́ni bẹ́ẹ̀ ni ìmọ̀ ọwà kíláàsì ó di ó níbi tó ma nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọn kò wọlé ètò nàbì ṣe ìmì yìí máa ṣà fẹ́ fi nà láàmà bá máa àmà di ọlọ́mọdé mo wà lọ́sítà jẹ́ kan gbé bàbá kan wá ìwá dókítà ìbá fọwọ́ tẹ bí ẹsẹ̀ rẹ̀ báyìí ló bá jí ló sọ pé bàbá yìí bàbá yìí rẹ̀ náà ó yé ó láti ẹ̀ka mo fọwọ́ o sì dìde parasa yẹ bukutu ti hàn lẹ́mà ó para rẹ̀ mo hàn pé ọlọ́run ti ọlọ́run ti kò sí nǹkan tó náà bá ṣe léèwọ̀ fún wa ní ṣíkpà tó wà ń díẹ̀ ọ̀ àti ẹlẹ́dẹ̀ tẹ́ ń jẹun ó di ẹyin lẹ́nu pàdé pé bàbá kaba yìí ọ̀rẹ́ kásímù kásímù dà bàbá ọ̀rẹ́ rẹ̀ lọ́yà bàbá yìí fi ń kọ́ ẹ́ ó ní àfà èmu tí egbóbìnrin ejẹlẹ́dẹ̀ pé wá wọlé ayé fún ó lọ gbádùn ayé tí bá fi egbò ẹ dáná o mo ti fi sọ́jà rẹ̀ tó ń gbà wọ́n pé oníjẹ <laughs> gami láyé ẹ̀ ọwọ́ ọkọ̀ ẹwà wọ̀ bá nàbà ẹgbẹ́ níbi rìn báyìí bá ẹgbẹ́ ẹgbẹ́ níbi rìn báyìí lọ́yà ni àwọn lọ́yà jọ ẹni mọ́tò rẹ̀ tí ó ń lò kọfẹ́ sí rẹ̀ gbù kàbínẹ̀ citron tí wọ́n pàkì báyìí yọkọ̀ wọlé lọ́lọ́ ni wọ́n ṣàfihàn ẹsẹ̀ mọ́ dìde lọ sókè ó di gbogbo ọkàn rẹ̀ pé ẹnẹlẹ́dẹ̀ ọtí obìnrin ní ìgbésí ayé ọlọ́mọdé àgọ́ ọlọ́ọ̀bà naam naam ẹni aljawab la yardamu li annana aktaru min an nuhita ilman li ikami lillahi kulliya tó gbé dandan ní kọ́mọ̀ ọ̀dọ́ kọ́dọ́ kọ́mọ̀ pàdé tó pé ọpọlọ wa yìí kéré ju kọ́mọ̀ gbogbo nǹkan lọ nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sahihi أن بعض الأشياء تعرف حكمته أما كم يدوك عام عام ديه ولكن بعض الأشياء توجد العقول عن إدراكه بين أما كم يدوك يقول وعيول به والمقصود من قوله انت لما بعد بعد ذلك يقول إذا قضيت القضاء تبعد كما يسلي فإنه لا يراد قلت لك بيان أن من الأشياء التي سأل عن النبي صلى الله عليه وسلم ما لم يؤتيه إلا نقول أنا تعلم صلى الله عليه وسلم ومين بنبع صلى الله عليه وسلم لأن الله قدى بإلمه وإكمته ذلك كلهم جوات فقولة في يوسل بي ولا يمكن أن يرد ما قدى الله عز وجل قد يسيسي كدى قد أن تلغى بعض سبحانه وتعالى سبحانه والقضاء كان يتوقف عن الدعاء على الدعاء بين آه، قضاء قال يقول الدعاء كما تري الدعاء قالوا الدعاء بل إن كل القضاء أو أكثر قضاء أكثر قضاء له أسباب وكذا عظيم سنة أبي عشرة ثلاث سنة أني سبب بتما في سنة إما معلومة إنه كما او مجهولة بغمامة فالدخول الجنة لك تجيبه هو الجنة علمة ولا الجنة لا يمكن الا بسبب يترتب الدخول الجنة عليه عفي ويكون تيسي فوي خيوة الجنة عفي قالوا انا سبع بك هو الجنة هو قالوه وهو الايمان ايماني والعمل الصالح اتشاري انت يوم يا الجنة على الايمان وعمل الصالح ó di wa ọlọ́mọdé àfọwà ní ṣẹ́rí ti ọlọ́ọ̀bà pé ìwà lẹ́sìn ẹ̀sìn ni wa tí ìbá lóun ní mẹ́rin tí ò ṣẹ́rí ìmẹ́rin rẹ̀ wúlò tí ìbá lẹ́yìn ṣẹ́rí tí ò ní mẹ́rin ìṣẹ́rí rẹ̀ wúlò ní èjì máa lọ ní alladhina amanu wa amilu ní ṣẹ́rí ti ọlọ́ọ̀bà sàánù wàkàrẹ̀ ní mẹ́rin tó yẹ kó كذلك حصول المطلوب بين الوجود ما هو قد يوري الله عز وجل mẹ́nà o apta tasal ọlọ́wọ́ bá lè kọ̀ fún ẹ ọlọ́wọ́ á fi sínú kádàrà pé ó béèrè lọ́lọ́wọ́ fi fún ọ lakin nínú àṣíyá máa láti dájú lè hikmatu lùbùjóde bẹ́ẹ̀ ni àwọn nǹkan mí bẹ̀rẹ̀ pé kò ní ìdí hikma bí bẹ̀rẹ̀ وحينئذ يجازي الداعي بما هو أكبر الله سبحانه وتعالى بان سعدوا يوعفونين كتوقجوا تنبيري له àwọn yóò kẹrù láó wọ́yọ́ dẹ̀ kẹrù láó indọ̀lá àbíkọ́nà ọba dáadúró lọ́dọ̀ rẹ̀ kọ́tọ́jú àfọ́sí fún ládá rẹ̀ azọ̀wọ̀jẹ́lá áó àbíkọ́ pé yóò ṣe ráfọ́ àánú omi só ìmá owó ààbẹ̀m àdúrà tó ṣe pé nfẹ́ gaba yẹn kọ́nà fi gbé aburúkọ tó bẹ̀ tẹ̀lẹ̀ sí má owó ààbẹ̀m tó ju nǹkan yẹn lọ wọ́dùá ìgbà tó mọ̀t fi ìṣòro kòbón wọ́n lámú yóò jẹ́ فإننا نجزم لأنه أدخل, أدخل له الله أكبر والدعاء لدعاء أهل السنة ولذلك إذا تمت فيه الشروط كان جاب مبيد بعد بعثك به القبول ولم كان علي عبد الله يقبع فإننا نجزم أولا يدب بدأجو دجو جازم بأنه أدخل له متوجه ديني والله تعالى كنا هو شروط الدعاء كبير ويقصد شروط الدعاء kí náà wọn ṣòro kòbólò dùá ṣòro condition tá dùá máa fi gbà kíni mélòó ni àwọn kíni nǹkan náà tí wọ́n fara pé ẹ̀wọ̀n gata wíńgà ó ní wọ́n dùá àbí àdúrà tẹ́ rí ìdá tammat fi ìṣòro tó kòbólò táwọn ọmọdé ẹ̀mú fi yẹn tá dùá máa fi gbàdá wọlé ó ní wọ́n lámì yóò jì tí àwa ti gbọ́ bá gbà fa ìnana nàìjíríà wa nígbàgbọ́ tó dájú ipe bí àná ó dẹ̀kẹ̀rọ̀ ọlọ́run fi ti nǹkan dáadáa fún mi mo á ní kí ni àwọn kòbóòlù ṣòrótò kòbóòlù dùá náà mélòó ni lẹ́yìn náà kí ni nǹkan náà náà ṣòrótò kòbóòlù dùá márùn ṣòrótò kòbóòlù dùá márùn ni aláàkọ́ al-ikhlas yìí kó yìí wà àdíkọ́ kó dáwà lójú gbogbo ìjábá ń pè ní ìbáadà ṣẹ́tùlá àkọ́ ọ̀rẹ́ náà ní ikhlas gbogbo bá pè ní ìbádà kó mi ọ̀nà tó bá bẹ́ gbà ṣẹ́tùlá àkọ́ ọ̀rẹ́ náà kí ni ikhlas kí ẹ sì tó sọ lọ́nìkan ní kẹ́yìn sí fún ọmọ omiru illa liya'budullaha mukhlisin aláàkọ́ ni ẹlẹ́ẹ̀kejì almutaba'a kí ẹ sì bá lẹ́bi sẹ́sẹ́lẹ̀ sí méjì àwọn ṣùrùd méjì kìí yẹ gbogbo iṣẹ́ rí ni gbogbo iṣẹ́ rí ṣíláṣì méjì máa wà pẹ̀lú gbogbo iṣẹ́ rí ọdẹ láti bẹ̀rẹ̀ yẹn lọ ọdẹ wa máa yàtọ̀ síra wọn o àwọn méjèèjì yẹn ìmọ̀ wà gbogbo iṣẹ́ rí aláàkọ́ àti àrùn mọ́ sọ pé gbàtà wọn kéèké ara wọn kan tó mọ̀ sọ pépà káàkiri tabaari wọn tabaari pé kéwù ni wọ́n ké àti kò sí mutaba àti ẹlòmíì pè lẹ́yìn ọlọ́ọ̀bà ìkìlá kò sí ìkìláàsì lẹ́yìn náà àdúrà tó ń lè pé okọ̀ àjọ náà lè pé wọ́n mẹ́rin àdúrà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ni al-mutaba'atu bi sunnati rasulillah gbàgbà tó bẹ́ẹ̀ sí kórópó tẹ̀lé súnmọ́ bí sẹ́lẹ̀ ó di ẹlẹ́ẹ̀kẹta onáà ni hudurul qalb kó wọ́n máa fọkàn sí àdúrà tó ń ṣe kó wọ́n máa fọkàn sí àdúrà tó ń ṣe pé ọlọ́wọ́ gbọ́ náà ìyẹn máa rẹ́lẹ̀ ẹjọ́ ọlọ́wọ́ báyìí ìyẹn kí mọ́nà pẹ̀lú ọ̀hún síbẹ̀ síbẹ̀ ọlọ́run síbẹ̀ ọlọ́gbọ̀nà bá ṣe bí ẹgbọ́n pàṣẹ pàṣẹ bọ́lọ́ ọba náà ó di ìyẹn máa bẹ ọlọ́run ọba pẹ̀lú ìfọkànsí ọdúnrún kálù tí máa bẹ ọlọ́run ọba ní ọlọ́run ṣàánú mi ọlọ́mọdé tuntun mi ọlọ́run ṣàánú mi tí wọ́n bá kó sunkún kó sunkún sọ́lọ́ ọba lọ́rùn ó di yé ilé ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ náà ni ìyẹn pàdó àti kí mo ṣe ṣe ṣe kọ́ gbọ́dọ̀ mi pàtó jàre ọ̀kan jù ó di ìlà máa ṣe máa ṣe á ìgbọ́dọ̀ lọ pé wọ̀kọ́ ọ̀rọ̀ bókù mọ̀ ọ̀dọ́ ní aṣíṣẹ́jì ọlọ́run kẹgbẹ̀ yọ́dọ̀ ọlọ́run ah, yọ́dọ̀ ọlọ́run ó di ọ̀kan náà àwọn sàhábà ridwanullahi alaihim ajma'in ọmọ ọ̀dọ̀ rẹ̀ wá bá pé ìtẹ́jú náà ló kó lọ́wọ́ ìrọ̀ ìrìnà sí ọ̀nà bá àrọ̀jú ló bá àrọ̀jú ló bá wà ló bá wùsùn máwù gúdù ó sọ̀là nínú ti pa ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin báyìí ojú bẹ̀rẹ̀ sí rọ̀ ilhan ilhan ó tẹ̀rámà tẹ̀rámà ìyẹn kájú pé à mo ṣe ṣe jáde kí n dọ́gbọ́n sí bí àwọn èèyàn yìí bá lè ṣe yóò sì ṣe النبي ني يعني ادعوا ربكم وانتم مقيمون بالاجابه اما بنوا ابو وانو ايات تقول واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الدائي اذا دعاني اذا لا تفيد التحقيق اي اخلاص اخلاص اجيب اذا دعاني فليستجيبوا لي اي دم له ما تنزل وسلم ما شواشيري ẹgbẹ̀mí pẹ̀lú jẹ́rẹ̀bẹ̀ ẹ máa tara mọ́gbẹ̀rún ó lè wọlé yóò mi lẹ́sìn pàpín ni mo lè ṣe ẹ̀yàkí nìyẹn yàkí nìyẹn kò ní pàpín ni mo lè ṣe kò sẹ́ńtó lè ṣe ẹ̀bí ọlọ́run nìkan mo lè ṣe la alahom yóò ṣojú kí ni bá wọn ọlọ́run bá yóò ga ìdìbò àti tádùn àwọn ti gbà ọlọ́run mọ́sá gbàdúrà nìkan kan wa ó di wa ṣe ẹbí sọ́kàn wọ́n ń pè ní akíni ṣòro tó ìjábá ti dùn à àwọn amájẹ̀mú tádùn àmọ́ fi gbàgbọ́ mẹ́rin la fi ní sí àbára fún àkàdérù márùn só lè ká fún mi mo ní aláàkọ́ abdullahi àbí aláàkọ́ ni mo wí àbí aláàkọ́ ìlà ẹ̀hẹ́ tó aláàkọ́ ikhlas náà kí ni mo pè é almutaba'a náà ẹlẹ́ẹ̀kẹta omi kí tó jẹ́ nǹkan máa bá fọ́ tí ẹ̀ máa tẹ̀ra tí ẹ̀ máa fàdúrà ilẹ̀ háà náà kọ́ ni èmi òun náà nìwọ́n náà tó ń tú wẹ́rẹ̀ hùn òun tó ń tú wẹ́rẹ̀ hùn <laughs> ìtọ́ ọ̀tẹ̀lá mọ́ nǹkan ọ̀kájú náà nù ìka wọn nìkan ní àlébì ní ọlọ́run máa gbàdúrà yín lọ́mọdé ẹ̀bà kájú àgbẹ̀ni yára wúlà tó máa pé ọmọ ọmọ sàdúrà lójú wọ́n ti ṣe kọ́ gbàdúrà lọ́gbà pàtì ọ̀kájú nù ó di tí ẹ̀rọ ń gbẹ́ tó ń gbẹ́ lọ tó ń gbẹ́ lọ tó tí ò tí kàn mí tó wá gbé ẹ̀sìn tó kan omi àtẹ̀yí tí wọ́n gbẹ́ tí òdébì kan tó kan omi èwo jẹ́ kọ́ gbẹ èyí tí wọ́n gbẹ́ tí wọ́n ti débi kan èyí tí wọ́n tó wá gbẹ́ jìnnà inú inú ẹ̀yẹ inú ẹ̀rọ gan ó lè má gbé tó pé ẹ ti kan sí ni asẹ́lì omi yẹn àwọn tó ń ṣe gbọ́ òwò yẹn ọlọ́gbọ́n ní àwọn pipes máa lò àbí èyí tẹ́ ìmọ̀ ń pa rẹ̀ èyí pipe bá jí ẹ̀bí ẹ̀ lómi lọ́wọ́ máa dá sí dá sí àbí ẹ̀kọ́ ni àmọ́ jẹ́nẹ́rálì lásọ. ẹ ọ ní sòrò ní sòrò. mẹ́ta ló ń jàre ìgbà mí kì í rí bẹ́ẹ̀ bá àgbẹ̀ àgbẹ̀ tó bá mi kan lọ́tà lẹ́gùn wọ́n ṣe practically wọ́n ṣe theory méjì ní máa ti papọ̀ tí wọ́n fi ṣe papọ̀ ilẹ̀ tí o ti tètè òṣèṣe kan mi yẹn o ti di lẹ́gùn rẹ̀ ni ọba débi láti mọ́tàlẹ̀ tó ọkà pátá tó ọkà wọ́n mi rẹ̀ ó pìọ̀ yóò jọ ká gbé lókè tó kàkà omi láti tòsí lọ. Àwọn fún yín so. Wọ́n

kí ẹ fọkàn sí kí ẹ rẹ níwájú ọlọ́ọ̀bà kí kó mọ̀ sára sọfúnlá sọfúnlá sọfúnlá ọmọ ọlọ́ọ̀ kan ní iye kí mọ́ ọlọ́ọ̀bà ẹni nìkan parí ọlọ́ọ̀bà gbọ́ àwọn ọlọ́ọ̀bà wo láwọn ní kiri ó túbú ọṣẹ bẹ́ẹ̀ túbú ọṣẹ bẹ́ẹ̀ kí ni kí ni tààlà tààlà kí mọ́ ìwọ ọbìnrin adéyìn máa ń kí mọ́ láti dùn tó bẹ́ẹ̀ tọrọ bọ́lọ́ máa ń kí mọ́ túláàsì ni ọlọ́ọ̀bà yẹn máa ń pẹ̀lú òjò مسألة خمسة يعني جاتية فعيسة قلني وقم في الليل ودعو الله وارقب لربك بصلاة على محمد وقل يا ربي لا تقطع رجائي وقل لي بصلاة على محمد قلني وقم في الليل دلولو ودعو الله قم بلوبة وارقب كسنكو سروبة وارقب قلني وادعوا الله وارقب أولا يكون وعكس يا صلاة فأنا بيستسلم وقل يا رب كن يقول يا رب لا تقطع رجاعي ما جاء ذكي بداني لا ما قوت داني لكن ما جاء ذكي بداني جاء لكن داني وقل في كون فأيصول تلمون ترهيه ترى صلاة موسيقى محمد صلى الله عليه وسلم أودي إيه؟ نعم ألاك عنه أبي ألاك يعني ẹlẹ́kàrún dám wọ́n ni àlìyàkín kọ́bí ẹni pọ́ lọ́wọ́ sí nǹkan yẹn kọ́bí ẹni pọ́ kíni ọlọ́wọ́ sí nǹkan yẹn alẹ́bí lọ sọ bẹ́ẹ̀ fún wa pé ibi olùrọ̀ rabbakum wa antum muqinuna bil ijab ẹ máa pọ́ lọ́wọ́ bá àwọn tó le tó le tó le táwọn yẹn gbé kò sí ọlọ́ba mi sí àtẹ̀bẹ̀rẹ̀ tiwa kékeré kékeré wọ́n á ti fẹ̀rẹ̀ tiwa náà di ọlọ́ba àgbékú ọlọ́ba ọlọ́run kó sànù ọlọ́ba ọlọ́run kó ànà kẹrin náà kẹrin tó báyà nígbà kan lọ. ibi kọ́ọ̀lù lágbèrè àbí نعم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته